إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد لينا أتما تسواج لريدا لكوا لاتنو الرسالة تتي الإمام ابن أبي زيد القيرواني رحمه الله تعالى نري مذهب الإمام مالك رحمه الله تعالى أيتي أمبالو هنا ينبى أسيكو إيرون أشلايفوا أسيكو irun àsùbá bákan náà a sọ̀rọ̀ nípa àsìkò irun àyílà irun àyílà tí a mọ̀ nínú ṣẹ̀ríà gẹ́gẹ́ bí irun zuhru afá ṣàlàyé fún wa ó ní wàwáktù dhuhri idha zalati shamsu an kabili sama àsìkò ìrun zuhur ọ̀hún náà ni ìgbà tí òòrùn bá yẹ̀ kúrò látàrí tí oòrùn bá yẹ kúrò ní àtàrí eléyìí ni etí àwọn olóyìnbó ń pè ní zenith that is tí oòrùn tó bá yẹ kúrò ní zenith tí oòrùn bá yọ ní ọwọ́ àárọ̀ oòrùn yẹn yóò máa gòkè lọ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ bó ṣe ń gòkè lọ òun náà ni òjìjí nǹkan máa kúrú sí torí wípé òjìjí àwọn nǹkan tí ó bá ń bẹ nílẹ̀ òjìjí yẹn yóò máa kúrú sí bí àwọn bí òun ṣe ń lọ sí òkè gúngúnkè oòrùn eléyìí yóò jẹ́ kí òjìjí kó máa dínkù kó máa dínkù tó bá di wípé oòrùn wa eléyìí ni wọ́n ń pè zenith tó bá di pé òun dé àtàrí á di pé òjìjí kò ní rí díkù mọ́ yóò dúró ní ojú kan òrùn tí ó dúró tó wà ní zenith ìyẹn àtàrí tí òjìjí dẹ̀ ti dúró tó jíjí yẹn ò dínkù mọ́ eléyìí ni wọ́n ń pè ní òrùn wátàrí àti òrùn ó ti wà ní àtàrí bẹ́ẹ̀ àsìkò yìí àsìkò tí a lè kírun àyílà ni ìyẹn ìrun zóhù a lè kí ìrun zóhù ní àsìkò gbà yẹn torí wípé òun ti wà ní àtàrí ìgbà wo ni a wá kí ìrun zúr a kí ìrun zúr nígbà tí òun bá yẹ kúrò látàrí bóòlà ṣe mọ̀ pé òun ti yẹ kúrò látàrí òun náà ni pé òjìjí tí ò dínkù mọ́ yẹn a pé òjìjí yẹn yóò máa lékún sí i òjìjí yóò máa lékún ìpìlẹ̀ òun ni wípé tí oòrùn bá ti yọ láàárọ̀ òjìjí any object yóò jẹ́ nǹkan tí ó gùn gbọ́nà gbọ́nà ní òjìjí ní ogún ṣùgbọ́n yóò máa dínkù díẹ̀díẹ̀ in tó fa tí òjìjí yẹn fi ń dínkù onibi ní bí oòrùn lọ sókè bóòrùn ṣe ń lọ sókè òjìjí àwọn nǹkan ó máa dínkù tí oòrùn bá wá kan àtàrí èyí tó pè ní zenith ìgbà yẹn ni òjìjí yìí ò ní dínkù mọ́ yóò dúró lójú kan sọtánù ìgbà yẹn a gbọ́dọ̀ kírun àti ilé kírun zuri ìgbà yẹn ìgbàwọ́ là á kí irun zúrù à á kí irun zúrù èyí tí a mọ̀ sí àyílà nígbà tí ó jìjì tí ó dínkù mọ́ tó bá ń lékún àti lójìjì yóò dínkù mọ́ ṣùgbọ́n kí ni ó máa ṣe yóò máa lékún lílékún tó lékún yẹn ó ní wọ́n pè ní zawalu shams ìtumọ̀ rẹ̀ ní pé kí ni oòrùn ti sọdá ó ti yẹ kúrò látàrí táwa náà bá wo oòrùn yẹn ìgbà tí ó yọ ó yọ ní east oòrùn tó yọ ní east yẹn yóò mọ gòkè lọ yóò mọ gòkè lọ yóò mọ gòkè lọ bó ṣe ń gòkè lọ ní òjìji yóò mọ dínkù ó bá ti wá di pé ó kan àtàrí wa ní ìtànpè ní zenith a níbi láti gbójú sókè òjìjí yẹn ló máa jẹ́ ká mọ̀ pé òòrùn ti kan àtàrí lọ́nà wo a rí pé òjìjí yẹn ò ní dínkù mọ́ òjìjí tí ò dínkù mọ́ yẹn ìtumọ̀ rẹ̀ ni pé òòrùn ti ń bẹ ní àtàrí wa tóòrùn bá wá sọdá àtàrí that is ó kúrò ní zenith tó ń lọ sí west ìgbà yẹn àárí pé òjìjì yóò ṣe kí ni yóò mọ̀ lékún padà àpèjúwe tá ń gbìyànjú àti ṣe tabawo ibi ń dojú kọ kírò ní ìmìbà ìrè kébùlà òun ni east òun tó fẹ́ yọ ibi tí ó ti yọ náà nìyí sòtọ́rù bá yọ any object tá gbé kalẹ̀ ó rẹ̀ èèyàn téèyàn bá dúró tẹ́nìyàn bá wo ààrẹ òrùn tó yọ ń bí báyìí ẹni yóò rí pé òjìjí òun yóò lọ sẹ́yìn òjìjí òun ó lọ sẹ́yìn that is yóò lọ sí west òrùn yọ ní east òjìjí rẹ̀ yóò ṣe kí ni yóò lọ west bóòrùn yẹn ṣe wá ń gúkè tó ń gúkè lòjìjì tó lọ sí west yẹn yóò mọ dínkù yóò mọ dínkù tí oòrùn yẹn bá wá kan àtàrí àtàrí ẹni yẹn dàtí ìtumọ̀ ẹni pé ó ti dé zenith a ní kò ní láti gbójú sókè torí pé ọ̀yàn yóò oòrùn ó lè affect ojú ẹ̀ so tí oòrùn bá ti wá sọdá sí west sáwọn pé east ló ti yọ ó dẹ̀ ń lọ sókè tó bá ti wá sọdá sí west òjìjí yóò change òjìjí tó wà ní west yẹn yóò ṣe kíni yóò wá sí ọwọ́ north wá wá sí ọwọ́ east ṣùgbọ́n gbà yẹn ní òjìjí yóò ti lékún òjìjí tó ń dínkù tẹ́lẹ̀ ó ti lékún lílékún tó lékún díẹ̀ yẹn a sì padà lò ó fún ìrun asiri lílékún tó lékún òun ló sọ fún wa pé àsìkò zúrì ti tó àlékún tó lékún díẹ̀ yẹn òun náà ni tí a ṣì máa kọ̀ntínú o ṣùgbọ́n pọ̀dífà kó lékún díẹ̀ yẹn ìtumọ̀ rẹ̀ ni pé ìrun zúrì ti tó a lè gbà yẹn ká kí zúrì wa so gbà tí ó bá ti di wípé òjìjí ó kọjá wá sí ọwọ́ nọ́ọ̀sì wa sí east torí pé north a oòrùn a níbi tá ń dojúkọ kírun ní ibẹ̀ náà lòrùn ti ń yọ tá dojúkọ báyìí a wá spread your ọwọ́ báyìí a spread your ọwọ́ wa báyìí bá a spread your ọwọ́ wa yẹn so ibi tí ọwọ́ sì wá bá wà òun náà north ibi tí ọwọ́ ọ̀tún wá wà òun wọ́n ń pè south ibi tá a dojúkọ òun ni east ibi tá a kẹ̀yìn sí òun ni west so òjìji yẹn máa yí láti west wá sí east torí pé oòrùn tó produce òjìji yẹn oòrùn yẹn ti sọdá sí west so definitely òjìji nǹkan yóò sọdá wá sí east padà ṣùgbọ́n kó tó sọdá wá sí east yóò yí síbi ọwọ́ north yóò fi wá yí sí east so ìgbà tó yí yẹn nìyí àríkò ti lékún díẹ̀ tó yí sí tó fi yí sí ìsìn ó ti lékún díẹ̀ àsìkò zúrì nìyẹn so èyí jẹ́ ìkan eléyìí tá a sọ yìí lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú tán bá súnmọ́ equator that is ibi tá a lè pè níbi àárín ilẹ̀ àwọn ìlú tó súnmọ́ ibẹ̀ àwọn tábà máa ń experience kan tó yàtọ̀ sí tá a sọ yìí kí làwọn máa experience ó ní pé oòrùn tó yọ ní north tó yọ ní east tí òjìjì rẹ̀ gùn bóòrùn yẹn ṣe ń ga lọ sókè òjìjì ń kúrú bó ṣe ń ga lọ sókè òjìjì ń kúrú tí oòrùn yẹn bá dé àtàrí that is zenith tó dé ọ̀kankan orí ẹni yẹn ní ìtí wọ́n ń pè ní zenith òjìjì ò ní ṣẹ́kù mọ́ òjìjì tó ń dínkù yẹn á dínkù débi pé kò ní sí nǹkan kan mọ́ ẹ̀ lè rí ṣádò kankan mọ́ ó dẹ̀ ẹ̀yin tẹ́ dúró ní àwọn ìlú tó súnmọ́ equator dáadáa ẹ̀yin tẹ́ dúró nígbà míì ẹ mọ́ ṣe kí ni mọ́ rí òjìji ara yín mọ́ rárá so kí láwà fi mọ̀ pé zúrì ti wọlé ńgbà tá àrò òjìji ara mọ́ ọ̀nà tá a fi máa mọ̀ òun ni pé tóòrùn bá ti sọdá àrò òjìji mi tí ó yọ kò sójìji mọ́ tẹ́lẹ̀ o ṣùgbọ́n kí lóòrùn sọdá sí west kú òjìjí ni máa yọ òjìjí tó yọ yẹn òun ló sọ fún wa pé zuri ti wọlé so nǹkan ọ̀nà méjì ló máa ń gbà wá ìgbà mí òjìjí máa ṣẹ́kù òjìjí ò ní parẹ́ tán ṣùgbọ́n bó la máa ṣe mọ̀ pé zuri ti wọlé òun ni pé òjìjí tó ṣẹ́kù yẹn kákan rí kó lékún sí zuri ti wọlé nìyẹn ìyẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ayé ṣùgbọ́n àwọn ìlú súnmọ́ equator ìmọ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn gbà mí wípé kò ní sí òjìjì mọ́ tí oòrùn bá ti wà látàrí tóòrùn bá ti wá sọdá àtàrí wa tó bọ́ sí ọ̀nà west so a rí pé òjìjì tuntun mi ò jáde zuri ti wọlé nìyẹn so ìsọdá oòrùn ní àtàrí wa bọ́ sí ọ̀nà west eléyìí ni wọ́n ń pè ní zawalu shamsi òun náà ń pè ní zawalu shamsi shams òun náà ni pé òòrùn ti yẹ bó la ṣe mọ̀ pé òòrùn yẹ òjìjí là ń wò àwo òkè torí pé bá a bá wòkè ó lè affect ojú wa ṣùgbọ́n a ní láti wòkè tàbá ti wo òjìjí nǹkan a mọ̀ pé òòrùn ti yẹ a mọ̀ pé òòrùn ti yẹ ìsídà kó pé òjìjí tí ó dínkù tẹ́lẹ̀tẹ́lẹ̀ akànrí kó ti ń lékún ìlékún ojiji tó ń dínkù tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn sáìnì pé òòrùn ti sọdá sí west yìí àbí ibi tí ó ti sí òjìjí mọ́ rárá yíyọ òjìjí tuntun sáìnì pé kí ni òòrùn ti yẹ nìyẹn tẹ́lẹ̀ ni wọ́n pè ní zawalu ashem yíyẹ sọ fún wa wípé wàwákùtù zuhuri àsìkò ìdá zálàtì shams nígbà tí ó mú bá yẹ àǹkábìdì sàmà kúrò ní kíni àtàrí wa kúrò ní kíni àtàrí wa that is ó yẹ kúrò ní àárín sánmà ó ní wà ákàdà zílù fi ziyada òjìjí bẹ̀rẹ̀ sí ní lékún òjìjí bẹ̀rẹ̀ sí ní lékún so àsìkò ni, nìyẹn òrùn yẹ kúrò ní àtàrí wa láti ó sọdá kúrò látàrí wa kúrò láàrin sánmà ó sọdá sí west ibi tó ọ̀nà ibi tó ti fẹ́ lọ ọ̀nà ibi tó ti fẹ́ lọ wọ̀ sọdá síbẹ̀ yẹn so pẹ̀lú pé òjìji wa lékún ó túmọ̀ sí pé òrùn ti sọdá àtàrí wa àbí pẹ̀lú wípé òjìjí tuntun yọ ní àwọn àyè mi ó túmọ̀ sí pé òru ti sọdá ní àtàrí wa àsìkò zúrì yẹn ẹni tó bá kírun bìfọ́ àsìkò yìí tó kírun àyílá bìfọ́ àsìkò yìí kò nírun ẹni tó bá kírun àyílá bìfọ́ àsìkò yìí ìró èèyàn bẹ́ẹ̀ ò nírun torí náà tá a bá padà síbi àwọn aago irú eléyìí tí ó wà nínú mọ́ṣáláṣí tá a bá wò ó àwọn tí wọ́n ṣe aago yìí wọ́n ṣe ìtọ́tìwé tó ṣe wípé oríṣiríṣi calculation ló ń bẹ ń bẹ calculation èyí tí wọ́n pè ní ti tó ń pè ní ti umbulkuro ó ń bẹ ń bẹ calculation èyí tí wọ́n pè ní títí Rabitatul Alamil Islami Muslim World League Ombembe. calculation èyí tí wọ́n pè ní Islamic Society of North America Ombembe. calculation títí uh, Islamic uh, University àbí kankan Karachi ní Pakistan Ombembe. then calculation uh, Egyptian General Survey also ìyẹn náà ń bẹ bẹ bí oríṣi bíi márùn náà máa ń gbé síbẹ̀ níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn applications àbí àwọn aago mi wọ́n wá ní kẹ́ mú yìí tó bá wù yín bẹ márùn tán gbé síbẹ̀ yìí tó bá ti àsìkò zoo ìkankan náà gbogbo wọn máa ń sọ the same thing fún asri the same thing fún magrib ibi tó ti máa yàtọ̀ òun náà ni ìṣáì àti fájú àṣùbá ṣùgbọ́n zúrì wọn asiri wọn magrib wọn the same time náà máa fún yín ìyẹn calculation tó wá òkè lùlùmọ́ra ìgbà tó jẹ́ pé the same calculation eh, the same eh, time náà máa fún wa so a ní láti sọ̀rọ̀ nípa ìkọ̀ọ̀kan náà àwọn calculations yẹn so kákan ọ̀rá sọ generally now calculation tí wọ́n fún wa fún zúrì ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wo táwọn àfáà míì tí wọ́n wo kìíní yìí wọ́n rí wípé kò correct observation tó ṣe ó táìmù tí ó ń fún wa pé òun ni àsìkò zuri yẹn wọ́n rí wípé táìmù yẹn táìmù ìgbà tí òòrùn wà látàrí gangan ni àrẹ sọ fún wa pé tó ń wò bá tí sọdá àtàrí wa lọ sí ọ̀nà west àlè kírun àsìkò zuri ò tí tó so táìmù tí àwọn ń fún wa pé òun ni táìmù zuri wọ́n rí wípé táìmù tí òun wà ní àtàrí ni so làwọn mígbà tán wo wọ́n ní àwọn máa ń observe difference bí two minutes níbòmí wọ́n observe difference bí five minutes àti gbọ́ ibi tí wọ́n ti experience the difference be six minutes then èyí tí àwọn ọmọ ìyáwá kọ̀ọ̀kan táwọn náà ṣe over years wọ́n rí pé gbà mí bí kí 2 minutes kó lékún in tí ó ń bẹ lórí àwọn programs wọ̀nyẹn àbí kí bí 3 minutes lékún àbí bí 4 minutes àbí bí 5 minutes àti experience be six minutes torí eléyìí ló fi wà advisable wípé ẹni tó wá ń lorú àwọn táìmì báyìí bóyá lórí aago ọwọ́ ni àbí aago àgbékọ́ àbí lórí sẹ́ẹ̀tì ló ti dáwọ́nlódù application tán ní prayer time ni kó má rí láì lórí ìtàbá fún ní àsìkò zu kó fi six minutes kún to be on the safe side tó bi bí bi bá six minutes kún ní ìtumọ̀ eléyìí ni wípé ó súnmọ́ kó ṣe pé àsìkò tó kí ìrun yẹn àsìkò tó wọlé ni tó fi two minutes kún ó possible kó ṣe wípé ẹni ò ti wọlé gbà ẹ̀ ṣùgbọ́n tó bá fi ibi six minutes kún ní ẹ̀mí balẹ̀ ìpé àsìkò zuri ti wọlé nígbà yẹn sọlọ jẹ́ pé tá a bá wo setting aago tó wọ̀n mọ́ṣáláṣí wọ́n ti sẹ́ẹ̀tì ẹ̀ tán áàdì six minutes fún àsìkò tí wọ́n fún wa gẹ́gẹ́ bí àsìkò zuri tẹ́lẹ̀ wọ́n ti fi six minutes kún tí wọ́n bá tọwọ́ bọ̀ rárá bóyá òun lè mọ̀ fún wa ní zuri ní nǹkan twelve forty three táwọn bá tọwọ́ bọ̀ táwọn afilẹ̀ bó ṣe wà ó lè mọ̀ fún wa níbi 1243 ṣùgbọ́n pẹ̀lú ìtọwọ́ bọ̀ so máa di kẹrí àbí 1249 eléyìí ó fi ní lọ́kàn balẹ̀ ó bá ó ó mú wa kúrò níbi ìrújú torí pé anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam kò sọ pé ago ní ká lò ní ká lò òun ọ̀rọ̀ tó sọ ìpè wàwọ́kùtù zúr àsìkò zúr òun náà ni ìzá zàálà ti shams tóun bá yẹ kúrò látàrí wàkánà dhillu rajul kàtóòlìhì máa lam yahduri al-asr bẹ́ẹ̀ ni èèyàn ó dà gẹ́gẹ́ bí ó dà gẹ́gẹ́ bí kí ni òjìjí ẹni yẹn that is zala ti shams ankari di sama òrùn yẹ kúrò látàrí ó ti ń sìn hátà yẹ síra zilu rọ́jú katoli òjìjí èyàn adá bí kí ni gbogbo ẹni yẹn at last time zuri nìyẹn so eléyìí ó ní afáǹṣàlàyé fún wa wípé wàwákùtù zúrì ìzàzálà ti shams an kábìlì sàmà àsìkò zúrù ìgbà tí òòrùn bá yẹ kúrò ní àtàrí tàti tó yẹ kúrò láàrin sánmà wàákàdà zílù fi ziyada bẹ́ẹ̀ ni òjì bẹ̀rẹ̀ sí lékún òjì bẹ̀rẹ̀ sí ní lékún so eléyìí a ní ó ń bẹ ní ìbámu pẹ̀lú hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam hadithi abdullahi bin amrin bin al-asi radiyallahu anhu yóò jẹ́ kí a ma àsìkò irun so ó ní idha sallaytum az-zuhra fa innahu waqtu ila an yahduru ila an yahdura al-asr so àsìkò rẹ̀ tẹ́ bá kí ìrun zuhr àsìkò yẹn ó fẹ́ débi àsìkò tí ẹ fi kí ìrun asr sunu ẹgbà wa mi waqtu zuhr ma lam yahdur al àsìkò zuhr láti láti lópin ìgbà tí àsìkò asùrù bá ti wọlé nínú ẹgbà wa mi waqtu zuur àsìkò zuur idha zalati shams tí oòrùn tó bá yẹ kúrò ní àtàrí wa kana dhillu rajul ka tulihi ma lam yahdur al-asr is ó continue bẹ́ẹ̀ títí di ìgbà tí ó jìjì èyí ó fìdá gẹ́gẹ́ bí gúngun rẹ̀ máa lam yahduril asr lókùn ìgbà tí ìrun asr bá ti wọlé gbogbo eléyìí àwọn wordings hadith abdullahi bin amir bin al-asi radiyallahu anhu so ó ń sọ ntí ah, àmọ́ wo láti lè fi ma àsìkò zórí ni náà ó fà wá ní wàyùstàhábù an tu'akhkhara fi as-sayf afẹ́ kó ṣe rẹ̀ tó bá di àsìkò tí a mọ̀ sí àsìkò sayf àsìkò soif òun ni tí wọ́n ń pè ní sọ́mà that is ìgbà ooru ìlàjẹ̀ zíìdá zílù kulli shay'in rub'ahu ba'da zílì lẹ́dí zalat alayhi shams lẹ́ngbà tó nù bá yẹ kó látàrí òjìjí tí ó ṣẹ́kù lẹ̀ yẹn kí òjìjí yẹn kí òjìjí tuntun míì tó wá fẹ́ so mọ́ yìí tí ó ń bẹ ńlẹ̀ kó fẹ́ tó one forty èyí tí one forty object gangan fún rẹ̀ so wọ́n ní afẹ́ ká di ilé rẹ̀ tó bá di àsìkò ooru afẹ́ di ilé rẹ̀ tó bá di àsìkò ooru wàkìlá innama yustahabbu dhalika fil masajid liyudrika an asọ́lá àwọn míì ní wọ́n fẹ́ kí a ṣe léyìn nínú mọ́ṣáláṣí nítorí káwọn yẹn lè bá báyìí hùn wọ́n á mọ̀rọ̀ rájùlù fi khassati nafsi ṣùgbọ́n tó ṣe pọ́ ń dáhùn kí fún rẹ̀ fa awwalul waqti kóhun kírun ní bẹ̀rẹ̀ àsìkò òun ló dáa jùlọ wa qil amma fi shiddatil fal afdalu an yubrida biha wa in kan wahdahu li qawli nabiyyi sallallahu alaihi wasallam àwọn míì wọ́n ní kò bá máa dárùn kí fún rẹ̀ ètò dáa náà ni pé kó fi bí one fourth gungun yẹn gungun object yẹn kó fi kún torí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé abdiru bis salah fa inna shiddatal har min fẹ́yì jahannam anabi ni ẹ dìlé èrò yín ní àsìkò ooru lórí wípé ooru tó lágbára yẹn mímí jahannama ni mímí jahannama ni wa akhirul waqt ìparí àsìkò rẹ̀ an yasira dhillu kulli shay misla ba'da dhilli òun ni kí nǹkan dà gẹ́gẹ́ bí rẹ̀ lẹ́yìn òjìjí tí ó yọ tó jẹ́ àlékún tá a sọ yẹn náà láti ṣe àlàyé eléyìí gẹ́gẹ́ bí nǹkan tá a sọ fún wa ipe tí òjìjí bá ti lékún díẹ̀ àsìkò zúrù ti wọlé òjì tó lékún díẹ̀ yìí àáfàlà sí ibi tó ti lékún yẹn ibi tó ti bẹ̀rẹ̀ sí lékún àáfàlà sí àlékún yẹn àá máa wọ́ṣẹ́ tí àlékún yẹn tó bá fi lè tó dédé ọ́bjẹ́tì yẹn àsìkò zuri ti parí that is òjìjí ó jẹ́ àlékún apart from òjìjí tó ṣẹ́kù tẹ́lẹ̀ ìyẹn tó bá ṣe kó jìjí ṣẹ́kù tó jìjí ò bá dẹ̀ ṣẹ́kù nìyí kò ṣẹ́kù náà nìyẹn tó bá ṣẹ́kù ó ṣẹ́kù nìyẹn ibi tó ṣẹ́kù yẹn òun kọ́ la fẹ́ lò ibi tó ti bẹ̀rẹ̀ sí ní lékún òun la fẹ́ lò àlékún rẹ̀ ní ó fún wa ní zuru àlékún yẹn tó bá wá ń gùn tó ń gùn tó ń gùn ó túmọ̀ sí wípé tó bá ti gùn dé lẹ́bù ọ́bjẹ́tì tá a gbé kalẹ̀ kò bá jẹ́ pé yẹn gangan fún rẹ̀ ló dúró tó òjìjí yẹn gangan fún rẹ̀ àlékún yẹn tó bá ti gùn tó dédé yẹn àsìkò zuru ti parí ni eléyìí ni nìtàníà nàbí wa muhammad sallallahu alaihi wa sallam sọ pé waqtu zuur àsìkò zuur idha zalati shams tí òòrùn bá yẹ wa kana dhillu rajul katolihi tàti sí yóò mọ̀ kọ̀ntínú bẹ́ẹ̀ ti ní sìn tí òjìji èèyàn apart from òjìji tó ń bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o so nísìnyí ká ní pé òjìji tó ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ tá bá ní ká lo mìlímítà lápèjúwe so ó ní àti mítà lápèjúwe ká ní mítà kan ó ní gúngùn object tá gbé kalẹ̀ sí gbogbo object yẹ gẹ́gẹ́ fún rẹ̀ mítà kan ni so object yìí lọ́wọ́ àárọ̀ ó máa gùn gan-an kọjá mítà kan yẹn bóòrùn ṣe ń gún òkè lọ object yẹn shadow rẹ̀ yóò máa reduce yóò máa reduce so ó ṣe ń reduce yẹn ó máa reduce yìí dé level kan sòká ní pé ìgbà tó reduce dé level kan ọlọ́fi sọ di akànrí pé ó tún lékún padà ní bóyá ká sọ pé mìlímítà kan ló lékún so mìlímítà tó lékún yẹn òun ni a máa mark as the beginning of a zoo tí mìlímítà tó lékún yẹn tó bá di pé gbẹ̀ngàn fún ẹ wá gún tó lọ gùn tó bíá bíi mítà kan for instance tó jẹ́ dìde lẹ́ǹtì ọ́bjẹ́tì yẹn ó túmọ̀ sí wípé zuri ti parí síbẹ̀ ó túmọ̀ sí pé zuri ti parí eléyìí ni tí a fa ń ṣàlàyé fún wa so ó fún wa ní àsìkò tí zuri bẹ̀rẹ̀ àti àsìkò tó parí based lórí hadithi anabuwa muhammad sallallahu alaihi wasallam lára àwọn hadithi ẹni hadithi abdullahi bin amir bin al-asi radiyallahu anhu tó ní waqtu zuur àsìkò zuur ma lam yahdur al-asr òdìgbà tí wọn alásàlù bá wọlé so ìkànnì waqtu zuur idha zalat ash-shams àsìkò zu ìgbà tí òun bá yẹ wàkánà dìlù rọ́jú òjìjí èèyàn dẹ̀ ní that is ó continue wàkánà dìlù rọ́jú katuli malam yahaduri al'asr òjìjí èèyàn ó rẹ̀ gẹ́ bí èèyàn yẹn apart from òjìjí tí ó ṣẹ́kù tẹ́lẹ̀ àbí tí ó bá sí òjìjí rárá mọ́ That is the new one or the addition. وَكَانَ ذِلُ الرَّجُلْ كَتُولِهِ مَا لَمْ يَحْدُرِ الْعَصْرِ so jíjí èèyàn ó rẹ̀ gẹ́gẹ́ bí gúngun ẹni yẹn lópin ìgbà tí kí ni àsìkò asúrò bá ti wọlé sòtúrẹ́ nínú àdísì mi ààrí wọn ni ìlànyẹ síra zílù arrajul àwòdìlú sheik katoli yóò kọ́ntínú bẹ́ẹ̀ títí tí ó jìjì èyàn fi dà gẹ́gẹ́ bí lẹ́ǹtì èèyàn yẹn àbí ó jìjì nǹkan yóò dà gẹ́gẹ́ bí lẹ́ǹtì nǹkan yẹn apart from èyí tí ó wà lókè èyí tó ṣẹ́kù nígbà tí òòrùn fi wà ní àtàrí wa tó wà ní zenith tá a sọ wa àbí ní àwọn àsìkò míì tí ò ní sí òòrùn rárá tí ò ní sí òjìji rárá sílẹ̀ ó pàtàkì púpọ̀ kí agbẹ̀tì ẹ̀ so eléyìí òun ni ọ̀rọ̀ nípa ìrun zoo a sọ nípa ìrun súbì fún wa ní ìjòkó tó kọjá so eléyìí nípa ìrun ìrun zoo asọ̀rọ̀ ń pa súnfù níjòkó tó kọjá eléyìí ọ̀rọ̀ nípa ìrun zoro so inṣáàlá ní ibi báyìí náà the summary of what has been said is the author may Allah have mercy on him try to explain to us the time of Salatul Zuhr after he had explained the time of Salatu uh, Subh, after he had explained Salatu Subh, so he tries to explain to us the time of Salatul Zuhr. Now, if you go to many mosques, particularly where they are using the clock that tells us the timing of Salah. According to the research, most of these items they based their Zuhr time on when the sun is at the zenith. They based the timing of Zuhr on when the sun is at the zenith. And it is wrong for us to pray when the sun is at the zenith. We are supposed to pray after the sun has crossed the zenith. Let me explain this further. When the sun rises in the morning, the sun goes up. As the sun is going up, there is a shadow produced by the sun. Any object we have this reflection of the sun which will produce the, the shadow. Take for instance, a human being is standing in the morning and the sun has just risen. If you look at yourself, you see a shadow around you. That shadow will be cast towards the west. Why is the shadow cast towards the west? It's because the sun is rising from the east. So the shadow that will be cast by the sun will be towards the west. So as the sun is climbing up, going up, the shadow that is cast will be reducing, will be reducing, will be reducing. By the time the sun reaches the zenith, that is when you can no longer look up, you can no longer look at the sun. Up, that is when the sun is at the zenith. So when the sun is at the zenith, there are two things that you are likely to observe one of them. It's either the shadow that has been revealed and disappears completely. You won't see that shadow anymore. You won't see your own shadow or the shadow of any object that you have erected. You won't see it anymore. It's either the shadow disappears completely or the shadow still remains but it will stop reducing. No more reduction. What happens next? When the sun crosses the zenith, going to the west, now it has crossed the middle, going to the to the west, there will be a change of the shadow. The shadow will now come towards the east. Why? Because the sun that has cast it the sun is now what? Has crossed the meridian, has crossed, crossed the zenith. So it's now towards the west. It has crossed the middle. So the shadow comes towards the east. So all of a sudden you see that the shadow that has stopped reducing starts increasing. That increase of the, of the shadow marks the beginning of Zuhr. So if you pray any time before this time, you have no Salat Zuhr. Because you are not supposed to pray Salat Zuhr until the sun crosses the meridian. Until the sun crosses the meridian. And are you going to know that the sun has crossed the meridian? It's for you to see the remaining shadow start, for you to see start what increasing. Or if there is no any shadow left, when the sun is at the zenith, immediately the sun crosses the zenith, you see a new shadow will appear in the east. A new shadow will appear in the east. That new shadow that appears in the east is an indication of the time for zoo. It's an indication for the time of zoo. So, this is what they call Zawalu What is the meaning of Zawal Shams? The sun has moved away from the zenith. What is the sign? The sign is that the shadow uh, that has stopped decreasing starts what? Increasing. Or the shadow that has disappeared reappears. The shadow that has disappeared reappears little, small. And this shadow that has reappeared or that has increased, that increase won't stop. It will continue to increase, increase, increase, increase. When this increase continues till the shadow of that object is as long as the object, that is that new shadow or the increase is as long as what the object itself that marks the end of Zul it marks the end of Zuhr. So your Zuhr is between the appearance of the new shadow in some areas, or we say is between what the increase in the residual shadow, when that increase huh, gets to what is as long as the object itself, that marks the end of what? Zuhr. And this is what the Messenger of Allah sallallahu alaihi wasallam said: "Walk to Zul, The time of Zul is is Azalat shams when the sun crosses the meridian, crosses the zenith. Huh? The, the sun crosses the zenith. That is the time for Zul. We have explained how you are going to know that the sun has crossed the zenith. He said, وَكَانَ ذِيلُ rajul and it continues like that until the length of the shadow of a man is like what is height. It continues, the time for Zuhr continues until the length of the shadow of a man is like the height of that man. So this is the end of Zuhr. So the beginning of Zuhr, little shadow huh, appears or or there is what increase in the residual shadow most often there will be residual shadow the shadow will not disappear completely most often in most places on the globe the shadow will not disappear completely there will still be shadow but the presence of the shadow is not what we really need what we need is for that shadow that is left to increase so once it increases so attack it or Let's assume that the shadow disappears when it gets towards The zenith. If another shadow appears huh, in the east, that is towards the east now, so that new shadow that appears marks the beginning of Zur, and that shadow that appears will not stop to increase. It will be increasing, increasing, increasing. When that increase is equal to the length of the month, or any object that you erect in the shadow is equal to the length of the man or any object you erect that marks the end of zoom so inshallah we are going to talk about uh, the time the beginning of salatul asr another time but what we should know is that the mosque uh, the mosque that have a, a uh, prayer timing like this or maybe you have your wristwatch displaying the time of Salah, or you have your, your phone uh, having an application of uh, prayer time. Don't rely on the application. Don't rely on their setting. Because according to research, their setting has to do with what? Has to do with when the sun is at the zenith. According to research, according to research carried out by some scholars, So it has to do with when the sun is at the zenith. And you are not supposed to pray when the sun is at the zenith. So your prayer should be after the sun has moved away from the zenith, which at times will be what, two minutes after, huh? two minutes after that, or three minutes, or four minutes, or five minutes. To be on the safer side, or to be on the safe side. Some of our brothers who have uh, practiced this, they have uh, come to the conclusion that it is good for you to add six minutes to what you have maybe in your wristwatch or you have on your phone or you have on the clock on, on the wall of your mosque and so on and so forth to be on the safe side. So now we may have what uh, 12.43 as the time for Salat to Sufi if you go by any uh, uh, application, for instance. You download an application on your phone and you go to the setting of that. They ask you to choose your location. Maybe you choose Nigeria, you are in Lagos, you pick Lagos. So what would be displayed immediately is the timing of Subhi, Zuhr, Asr, Maghrib, Isha. So you go to the timing of Zuhr, you see, it will display now as I'm speaking, it will display uh, 1243. So don't rely on that because it is said to be watched When the sun is at the meridian, according to research carried out. So add about six minutes to that to be on the safe side. So this is a summary of what has been said in Yoruba language. To pray Allah subhanahu wa ta'ala benefit us with this as of art. May subhanahu wa ta'ala accept all our ibadat and forgive our shortcomings. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليكم السلام Thank you. wà lẹ́yìn tó àwa kí òun ti wà tán tó àwa nípa láti tẹ̀lé mọ́tò àti wà pé òun àti ìyá ló méjì àti wà pé òun kí ìwà wà tó àjà ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ alhamdulilah salatu salam ala rasulillah abad akutọ kakirun bifọ àwọn tí wọn ní mọ́ṣáláṣí àyàfi tí ìdí pàtàkì bá wà lóko so ìkírun before àwọn jama tí wọ́n ń kírun ní mọ́ṣáláṣí kò ń ṣe nǹkan tí ó wà advisable rárá nígbà tó ṣe pa afẹ́ fọ́ mọ́ṣáláṣí ni kò ṣe so kódà kó ṣe pé wọn kírun ní ìbẹ̀rẹ̀ àsìkò so àsìkò zúùrì gùn gan gẹ́gẹ́ bí ta sọ níṣì ta bá wò láti ibi twelve forty nine ta sọ títí di nǹkan bí 350 something òun ni àsìkò zuri so ó gùn gan so táwọn bá kí lágo méjì ó sì wà ní within àsìkò náà ṣùgbọ́n àwọn àgbà mọ́ṣáláṣí lọ kálá fẹ́ lọ kínú mọ́ṣáláṣí yẹn ní aago kan for instance torí pé èmi ti wọlé ní nǹkan bí 1249 lábẹ́ nípa fẹ́ da jẹ̀mọ́ àwọn ọrú so eléyìí kò ṣe nǹkan tí ó bójú mu sídà ká dúró bàbá wọn kì í ní aago méjì tí wọ́n kì í yẹn ọkà lọ sí mọ́ṣáláṣí mi tẹ́tí wọn kí ní àsìkò tó wá kọ́kọ́ wọlé ẹ̀rọ ìṣẹ́jọ́ wọn láwà rẹ̀. àìmọ́mù tó ga kò dá kí àìmọ́mù ga anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam onímọ̀n amma qawman fala yakun fi makanin arfa min maqami ẹni tó bá lídìí àwọn èèyàn ní òun kó mọ̀ dúró ibi tí ó ga ju ibi tí wọ́n lọ tòtòrí náà bí a ṣe ṣe yìí ó wà nọ́mà báyìí ìsọpá ń rí ìzẹ̀ sókè eléyìí kò ń ṣe nǹkan tí ó dá ṣùgbọ́n tá a bá ní mọ́ṣáláṣí náà ti ṣe tó ga sókè ṣó túmọ̀ sí pé a lè kírun lẹ́yìn wọn tàbá ní mọ́ṣáláṣí míì tí wọ́n rí ìzẹ̀ sókè ká lọ kírun bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá fẹ́ kírun níbi tí tí wọ́n yẹ ká bá wọn kírun kò sí nǹkan tí ó affect ìrun wa kò bá ìrun wa jẹ́ mọ̀kúrú òní kí wọ́n ṣe bẹ́ẹ̀ tó a lè sọ yí pé haram gbígbé lẹ́kùn pé a sọ pé ó ba ìrún àwọn èèyàn tí ó bá kí òun jẹ wọ́láwà náà. ìdájọ́ àwọn tí wọ́n lọ sí tán lọ sí àràfà tán lọ ń jó ìwò òmùgọ̀ ni wọ́n wò àràfà ò kì í ṣe àyè jó àyè tí wọ́n ti máa bẹ lọ́hùn tí wọ́n ń ṣàdúrà gan ni anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ìgbà tó kí ozura tàásírì tó kọ̀ǹbáìnì méjèèjì tán ó bẹ̀rẹ̀ sí ní bẹ lọ́hùn lóhùn nìkan wọ́n á ṣe àdúrà àṣepọ̀ olùkú ń bẹ ọlọ́wọ́n ọba àwọn sàbí ń bẹ ọlọ́wọ́n ọba lọ́lọ́dọọdán anábì sallallahu alaihi wa sallam ó wà lórí rànkúmí ẹ̀ tó náà ń ké ọlọ́wọ́n ọba títí tí òòrùn fi wọ̀ ànábi ṣe adua fúnra rẹ̀ àwọn sàbí ń wo lọ́ọ̀kan kálukú náà ń ṣe títí ẹ̀ ni so a lè mẹ̀sìn ju àwọn yẹn lọ báwa ò pé nǹkan táwọn ṣe ò ní pé nǹkan mú wá àdúà wa kọmíṣánná náà fi kíní kan lẹ̀ gọ́vnà wa àwọn náà tún ṣe gbogbo ìyẹn ni àwọn tó bá síríọ̀sì kì í ṣe àti gọ́vnà tó náà bá wà nílẹ̀ kálukú máa kékọ̀ọ́ lọ́hùn so kálukú máa bẹ́ lọ́hùn fúnra rẹ̀ ni kò sí àdúà ṣe pọ̀ sùkámọ́ àti ìsàn tó ṣe pé ijó tiẹ̀ làwọn wá ń jó lèmi à bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ fẹ́ mo ti dà lájì so torí pé kí ni òun ti gun àràbá mo mọ̀ jó lórí àràbá náà àìkánú àwọn bus drivers tó ṣe wípé ọmọ wa àwọn alálàájì ní nǹkan bí 2005 ó wá rí pa àwọn Lagos Tribune wọ́n ń jó lẹ́yìn tọ́kì ìhun zúrì kan àti asiri tán combine wọ́n ti tètè combine yẹ wọ́n ṣe kí ni nígbà tán kí zuri tán wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà gbowó àwọn àṣepọ̀ tán máa ń ṣe yẹn ẹ̀kíní kan mú wá ẹjá kí ìwù zuri ó yẹ ká ṣe kí ní ìpapọ̀ ní nǹkan kàmọ́ra wọn ni so wọ́n tètè ṣe sọ́gbà tán máa padà wá ṣe gbogbo ẹ̀ náà ní tó padà kẹ́yìn ẹ̀ ni pé kí ni wọ́n bá fi jó lè ní bọ́ọ̀sì dráìvà yìí wọ́n ń bèè lọ́ mi pé má bàa lu àwòlá yẹ̀rù pé táwọn ilé ìpínlẹ̀ tó ń jó gọ́s ó wo àwọn èèyàn ó rí pé àsìkò àdúrà kálukú ń bẹ lọ́hùn ẹni tó ń sunkún sunkún so ẹ̀yin ni ẹ̀ ń jó ẹ̀ ń fẹ́yìn ẹ̀ ń jó eléyìí ò ń ṣe ara ẹ̀ ni so ó rí àwọn ìwà tí ó kì í ṣe ìwà tó yẹ ká máa rí lọ́dọ̀ ẹni tó lòun wá sí lọ́hùn ọba sotori ẹ̀ tún àwọn mi ó tún dé wọn láwọn ṣe sábàkà náà kí ló ń jẹ́ sábàkà náà ájì iṣẹ́ ìjọsìn ni kò ń ṣiṣẹ́ fàájì tó jẹ́ gbogbo àwọn nǹkan yìí tí agbọ̀rọ̀ wò ní káwòye sí ká tún iṣẹ́ ìbádà wa ṣe ká má sọ iṣẹ́ ìjọsìn iṣẹ́ eré iṣẹ́ fàájì ẹlòmíì ó lọ fàìlọ́ọ̀lì tó bá dé Mọdínà ibi tán ti ń ṣe yí ní ọmọ wákàkiri nígbà tó ṣe pé tí ò bá ṣe yí yẹn ìjọsìn ò ní gbà ó ní ìyá kan ìyá yẹn àwọn ọmọ ẹran wá sí àjì náà ni ìyá yìí tí ń bá ṣe ní stéètì tí ń bá bí ó ṣe ń rí ojú ẹ̀ ó máa ti lé ní etí so ìyá nìyí kò lè rìn dáadáa wọ́n ní láti mú ṣe tàwáàfù àwọn tí ó dẹ̀ mú ṣe tàwáàfù ó gbé sórí kẹ̀kẹ́ ni kẹ̀kẹ́ yẹn ní wọ́n máa tì í wọ́n máa rẹ́ǹtì ẹ̀ ní nǹkan bí 500 riyal àtẹni tó máa tì í àtòótọ́ àfi rẹ́ǹtì kẹ̀kẹ́ gbogbo ẹ̀ 500 riyal so ìyá ò tí ṣe tàwáfù nígbà yẹn tàwáfù umra ìyá ò tí ṣe ṣùgbọ́n ìyá ẹ tí ṣe nǹkan báyìí báyìí báyìí ẹ̀yà ní òun lówó mọ́ pé owó tó ń fẹ́ fi ṣe yín ló kù lọ́wọ́ <laughs> mo ní ìyá kò sí tó jó eyín nínú iṣẹ́ ájì ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn alálàájì tán wá láti ìlú ní mélòó lẹ́ni tó ń ṣe inú wọn nìyí ẹ̀yin ọmọ nàìjíríà náà làwọn tó ń ṣe kínní ẹ ti mọ̀tìmọ̀ pé regular customer ní yìí nìyí mo wá wòyá yìí pé kò fẹ́ sẹ́yìn gan lẹ́nu kan lọ títí náà mọ́ so ìyá ṣáájú òun fẹ́ ṣe áàdì ni pé tóun ò bá ṣe òun fẹ́ ṣe yìí ni tóun ò bá ṣe àwọn ọmọ wọn á bínú sóhun tóun bá padà sí lọrin bọ́tí tẹ́wà ṣe gangan iṣẹ́ ìṣẹ́ ètò ẹgbẹ́ ṣe ẹni láti ṣe tàwáàfù yìí tẹ́ẹ̀ bá ṣe tàwáàfù ẹ̀ ní ájì ẹ̀sùn owó fọ́nà tó máa tì í ń pé yíká àyà lóhun ò lè fowó yẹn lẹ́ o ìpò òun ò lè fowó owó yẹn èyí mẹ́ká ló ń tọ́jú ẹ̀ fún ni àtìgbà tí àwọn èèyàn dá owó jọ fún ìyá tán dá owó fún àwọn tán máa ti ìyá ṣe tàwa fún so ká lè wo bí àwọn nǹkan tí òun ṣe ń tó yẹ ká attach importance mọ́ ta attach importance mọ́ so kò jẹ́ bí ó ṣe jẹ́ ọ̀rọ̀ à ń jó kọ́ leléyìí ọ̀rọ̀ iṣẹ́ ìjọsìn ni tí ń kálukú kù fún ìbẹ̀ lọ́wọ́n ọba àwọn ẹ̀ṣẹ̀ tá a ṣe àwọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala àṣùmọ́ à ń ṣeré à ń jó àbá ń fẹ́ yín ájì gbogbo lẹ́yìn kò sí tó ń jẹ́ yín ájì àwọn akẹ́kọ̀ọ́ rí tó pé àwọn kan nàìjíríà ni wọ́n fẹ́ràn afẹ́ ayé so ẹ̀jẹ̀ kí a wọn ní mú gùn sọ̀nà fi gbé yín yẹn kalẹ̀ ẹ dúró ọmọ lárúbáwá kan kó máa bá yín ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀ ni so ibi tẹ́ ti rí àwọn ọmọ nàìjíríà náà náà pọ̀ jù bẹ́ẹ̀ máa ọmọ west africa pọ̀ kan bẹ́ẹ̀ ni so wallahu a'lam. ẹ̀gbọ́n ara dáàbò ìlú olóbìnrin tó lọ fẹ́ ìbòmí tó lọ fẹ́ yàgò mi so ọmọ rẹ̀ fájú yín àti dáàbò yín wọ́n ẹ̀gbọ́n àtàbúrò àbí ẹ̀yin àti ọmọ ẹ̀gbọ́n dadi yín ẹ̀mí méjèèjì ẹ̀ sí ipò maharamu fúnra yín sọ̀rọ̀ mi tìyẹ kí láǹkó ní maharamu maharamu làwọn tí wọ́n lè fẹ́ra wọn láéláé àwọn táwọn lè fẹ́ra wọn láéláé so lára wọn òun ni ẹ̀gbọ́n àtàbúrò bàbá kan ìyá kan ló bí wọn ọkùnrin àtòbìnrin wọn lè fẹ́ra wọn láéláé irú bíi dáàdì yìí ṣe jẹ́ ọkùnrin a ní kí àbúrò wọn lọ jóbìnrin wọn lè fẹ́ra wọn láíláí ṣòtíyé so ẹni tá ń pè ní mahram òun lẹ́nu tó ṣe wípé a lè fẹ́ra wa láíláí òun ni wọ́n pè ní mahram so ọmọ àbúrò dáàdì mi àbẹ́gbọ̀n dáàdì mi àbúrò mọ́mì mi àbẹ́gbọ̀n mọ́mì mi ọmọ àbúrò dádì mi abẹ́gbọ́n dádì mi ọmọ àbúrò mọ́mì mi abẹ́gbọ́n mọ́mì mi àsìnú mahram fúnra wa o nam àwọn ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá wọ́n lè mọ̀mọ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ ìpè kíru àwọn èèyàn bẹ́ẹ̀ fẹ́ra wọn ṣùgbọ́n àwọn kọ́ọ̀tsọ̀ mi máa ń ṣe èmi bímọ obìnrin lápèjúwe so àbúrò mi náà bímọ obìnrin ó bímọ ọkùnrin ọmọ mi àtọmọ tiẹ̀ wọ́n lè fẹ́ra wọn nú ẹ̀sìn Islam alimọ́mọ ṣe ń lẹ̀ Yorùbá kò ń ṣọ̀ràn yẹn pé kẹ́ ṣe kò rẹ́ ṣe nǹkan tí a sọ pé wà recommended ipò dáa ẹ̀ mọ̀ ṣe ẹ̀ ẹ̀ ṣùgbọ́n àwọn àṣà kan máa ń ṣe pàtàkì ọ bí abí àwọn ilẹ̀ Haúsá máwọn Fúlàní wọn máa ń ṣe ìtàn ṣe inú àṣà wọn yẹn ìjó tako ẹ̀sìn ààrẹ ni tó sọ pé ó tako ẹ̀sìn tá a bá ṣí al tá a ṣí Suratul Nisa ọlọ́run sọ àwọn tí a lè fẹ́ sí bẹ́ẹ̀ láìláì àwọn tá a lè fẹ́ sọtẹ́wá kò síwọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ni anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó fi kún òfin méjì kún ó ní àsìn a lè fẹ́ obìnrin kan ó ti ń sìn ká tún wá fẹ́ àbúrò bàbá rẹ̀ abẹ́gbọ̀n bàbá rẹ̀ lóbìnrin ká fẹ́ wọn papọ̀ gẹ́gẹ́ bí ìyálé àtìyàwó bá ṣe máa ń pín lọ́dọ̀ wa a lè fẹ́ obìnrin kan ṣùgbọ́n wá fẹ́ àbúrò ya rẹ̀ àbí ẹ̀gbọ́n ya rẹ̀ lóbìnrin ká tún fẹ́ lè e ní àbí kakọ fẹyìn káwá fi eléyìí a lè pa méjì papọ̀ gẹ́gẹ́ ìyàwó so ìtò bá ti yàtọ̀ sí eléyìí ọlọ́wọ́n bá ní uhilla lakum ma wara'a dhalik ìtò bá ti yàtọ̀ sí eléyìí ọlọ́wọ́n bá ní ayọ̀ǹdẹ̀ fún yín ó ti ń sùn so àbúrò bàbá mi abẹ́gbọ́n bàbá mi ọmọ tí ó bá bí tó jẹ́ obìnrin à ń ṣẹni tó ṣe wípé àlejò wà papọ̀ láwa méjèèjì nìkan nínú yàrá gbẹmí àtàbúrò mi gangan lóbìnrin ṣìjọ lọ wà papọ̀ nínú yàrá tí ó bá sí fìtínà kankan èmi àti ẹni tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá mi àbí àbúrò bàbá mi ọmọ ẹ̀gbọ́n ìyá mi àbábúrò ìyá mi lóbìnrin a lè jọ wà pọ̀ bẹ́ẹ̀ so lára àwọn àṣà burúkú tí Yorùbá máa ń ṣe òun ni kí ọmọ àbúrò bàbá wa àbí ọmọ ẹ̀gbọ́n bàbá wa lóbìnrin kó dì mọ́ wa káwa náà dì ẹni tó dì wa yẹn ẹni tí kò lẹ́tọ̀ọ́ àti dì wa ni ó ti ní sùn torí pé ipò ẹni tá a lè fẹ́ wà ẹni tó bá dẹ̀ ti lè fẹ́ yìí àfikà lọ tọrọ rẹ̀ àfikà lọ tọrọ rẹ̀ òun ló lè mú wa máa dì mọ́ra wa so tí o bá sí àníyàn burúkú mi mọ́ lẹ́yìn ṣùgbọ́n ẹni tá a lè fẹ́ láéláé ó ti yé nísìn ẹni tá a lè fẹ́ láéláé irú èèyàn bẹ́ẹ̀ tá a bá la dì mọ́ra wa nìyí ó ti yé nísìn tí o bá sí nǹkan mi bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. bí ìyá àtọmọ ìyá dìmọ ọmọ rẹ̀ ọmọ rí ìyá rẹ̀ ó fò yẹ àbí ìyá ọmọ rẹ̀ ó fò ọmọ rẹ̀ bàbá rẹ̀ ọmọ rẹ̀ obìnrin ó fò mọ́ ó ọ̀gì ẹ̀ tí bá sáníyàn burúkú ń bi eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àbúrò orí àwọn eléyìí àwọn tá a lè fẹ́ra wa àwọn tá a lè fẹ́ra wa a lè dì tó kò jẹ́ bí ó ṣe jẹ́ Allahu a'lam náà Naam. Naam. Naam. Ẹ̀gbọ́n bàbá yín àbí àbúrò bàbá yín, ọ̀nkù yín, ọ̀nkù, tí máa ti lùgbónà ọ̀nkù. bóyá from mother side or father side so uncle ó lè jẹ́ kí ni ó lè jẹ́ àbúrò ó lè jẹ́ ẹ̀gbọ́n bàbá yín àbábúrò bàbá yín ẹ̀gbọ́n ìyá yín àbábúrò ìyá yín òun wá bímọ òun là ń sọ ń sin o ó tún bímọ mi òun bímọ mi ọmọ tó bí àti ẹ̀yin ẹ̀yin méjèèjì ipò ẹni tó lè fẹ́ra wọn lẹ́wà so ẹ lè ọ́ di ọmọ rẹ̀ tí ó ti rí nísìn ẹ ọ̀nkù yín ẹ ọmọ táwọn bí tó jóbìnrin ẹ̀yin ò lè ọ̀gì ẹ̀ òun ló rẹ̀ lè ọ̀gì yín ṣùgbọ́n ọmọ tí wọ́n bí tó jóbìnrin yẹn ó lè ọ̀gì bàbá yín ṣọ́rọ̀ mi yé tó bá ṣe yí pé àǹtí yín tó jẹ́ àbúrò bàbá yín ẹ̀yin lè ọ̀gì àǹtí yín torí pé ipò ẹni tí ò lè fẹ́ra wọn láíláí òní tàbá ti ṣí Suratul Nisa ẹ̀rí bẹ àwọn tẹ́ẹ̀lì fẹ́ tọ́lọ́n bá ló ṣe léwọ̀ fún yín ẹ̀yin àti áùntì yín áùntì áùntì tí mo ń àbúrò ya ni o pé ó lọ àbí bàbá yín ju wọn ni ó ti ẹni wọn ṣó ti ẹni sìn ẹ̀yin wọn ẹ lè ọmọ wọn tó obìnrin ẹ lè àwọn táwọn jóbìnrin but ọmọ ẹni tó lè fẹ́ra yín so nítorí wọn mú yín ọ́ọ̀gì irú èèyàn bẹ́ẹ̀ gbogbo òun náà la ń sọ àti nílẹ̀ Yorùbá àwọn orí nǹkan tó burú lónìí o ti ń sun wọn orí nǹkan tó burú di pé ẹ̀gbọ́n mọ́mì mi àbí àbúrò mọ́mì mi ọmọ obìnrin tó bí kéèyàn àtọmọ obìnrin ẹjọ́ ọgẹ̀ ara wa wọn orí nǹkan tó burú bẹ́ẹ̀ kájọ wà papọ̀ láwà nìkan mi àti ẹnìkanjọ wà nù yàrá wọn nìkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ó burú ẹni tí ò sí nǹkan tí ó burú bí àti ẹjọ́ ọ̀gì ara wa ó ní ìyá títí ẹ gangan ìyá títí ẹ gangan ṣó ti ẹni sì kò ń ṣòun èmi àti òun ìpẹ́ tó lè fẹ́ra a máa dá wà láwà nìkan nínú yàrá ọ̀gì wa. àfi kó ṣe pé kí ni ajẹ́ ọkọ àtìyàwó tán fi fẹ́ra wọn tán fi fúnra wọn ṣé ọ̀rọ̀ mi yé ṣùgbọ́n ìyá tó bí òun èwọ̀ ni kémi fẹ́ òun láéláé èwọ̀ ni kémi fẹ́ ìyá títí ẹ̀ ìyá títí àti ìyá tèmi kankan náà ni wọ́n bí ìyá mi ṣe jẹ́ èwọ̀ fún mi òun ni àbúrò ìyá mi àbẹ́gbọ́n ìyá mi lómìnir jẹ́ èwọ̀ fún mi ṣé ti yé ṣùgbọ́n ọmọ ìyá àti ọmọ àbúrò ìyá mi àbẹ́gbọ̀n ìyá mi lóbìnrin ò ń ṣe èèwọ̀ fún mi nínú òfin ọlọ́run ṣùgbọ́n àṣà yorùbá ò gbà wọlé náà islam náà wá sọ pé ẹ̀yin èèyàn ẹ máa lọ fẹ́ ọmọ àbúrò ìyá yín ẹ máa lọ fẹ́ ọmọ ẹ̀gbọ́n ìyá islam sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí kọ́ọ̀tù ọba gbà láyè pé ọmọ ń ṣe nu kọ́ọ̀tù islam sọ pé wọ̀ ni so yòówó lẹ́nu àti sọ wípé èèwọ̀ ni láti tẹ ọmọ àbúrò yáàyàn àbí ọmọ ẹ̀gbọ́n yáàyàn yòówó lẹ́ tí òwò bá sọ ó takòfin ọlọ́run ọba ni torí pé nǹkan yẹn ni àwọn bíi fúlàní à ń kó ń ṣe so in tó dẹ̀ lè ṣe nǹkan léèwọ̀ òun náà ni ọlọ́run ọba ló lè ṣe léèwọ̀ so yorùbá tó wà lóhùn ò láìkì ẹ nísìnyí ẹlẹgbẹrẹ lomi nísìnyí a ní òun ò láìkì kó máa jáde ẹ àbí ẹlòmílẹ̀ lóhùn láìkó mọ ẹjẹ já àrùn àìkí ń já díẹ̀ títí ẹ kò túmọ̀ sí pé adìẹ èèwọ̀ ní fáwọn ẹ̀ láti mọ ẹjẹ àìkí ń jẹ àrọ títí ẹ kò túmọ̀ sí pé ẹjẹ àrọ èèwọ̀ ni nísìtàmá bẹ́ẹ̀ lọ gbogbo àjò kún ṣe láti ní pé bóò ni ṣe ká ẹ ọmọrin aláǹgbá wa ẹ <laughs> ẹlòmí abẹ́ lè dì gan tó bá gbọ́ ẹran aláǹgbá ṣùgbọ́n tẹ bá pèpè ẹran aláǹgbá tẹ gbé síwájú Chinese ni òun bá lọ nìyẹn delicacy n'ifo fóun náà ṣàlèjá láǹgbà nínú ẹ̀sìn Islam ó sì ń kọ́ tó múrú a lè jẹ́ ó ti ẹni sí kò ń ṣe wọ̀ ṣùgbọ́n èmi ò lè èmi ò láìkèké mi jẹ́ ń tèmi <laughs> so èmi lèmi ò láìkè ẹ̀ kò yí fún máa tó wáyọ̀ pé eré mọ́jà láǹgbà mọ́ mo ti ń kọjá la sànẹ́bùwà Muhammad sallallahu alaihi àwọn yẹn wá wá pèsè ẹ aláǹgbá wọ́n ti wọ́n ti róòsì ẹ̀ wọ́n á gbé kalẹ̀ àrẹ́bí wa orí léyìí ọlá aláǹgbá ni ah, ànábì bá yọwọ́ kúrò yìí sábẹ́ tán jọ lọ́wọ́ níyà ah, ṣé èèwọ̀ ní ká jẹ kò ń ṣe wọ̀ èmi ò láìkẹ́ ẹni ìyẹn bá wọ mọ́tò tiẹ̀ rí ọ̀rẹ́ sí jẹ́ tiẹ̀ torí pé kò yá ṣe wọ̀ ah, so bẹ́ẹ̀ náà nìyẹn náà kì í ṣe wọ̀ ṣùgbọ́n alìmọ́mọ̀ ṣe ní ọdọ̀ títí wọ́n ẹ̀yẹn kún rẹ̀ lé pọ́ọ̀sù wa pé ká ṣe torípọ́lọ́ ọba tó dáwọ́ sọ pé kí ni ẹmọ fẹ́ ọmọ àbúrò ya yín ẹmọ fẹ́ ọmọ ẹ̀gbọ́n ya yín ẹmọ fẹ́ ọmọ àbúrò bàbá yín àbí ẹmọ fẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá ọlọ́run sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ṣe léwọ̀ náà so àwọn tó bá ń ṣe nu kọ́ọ̀ṣọ̀ wọn nìyẹn a ní takò wọn káwọn náà má takò àwa tá

obìnrin tó ń pèlè èèyàn fẹ́ èèyàn ti fẹ́ òun lóbìnrin tí èèyàn ti lọ bá bàbá rẹ̀ tó jẹ́ mùsùlùmí àbẹ̀yìn tí bàbá fún níyàn níta pé kó bá òun ti lọ́kọ so téèyàn ti lọ bá so tán wá láwọn yọ̀ǹda tán má ti láwọn yọ̀ǹda tẹ́lẹ̀rí méjì lè wà ń bẹ́ at least èèyàn méjì tó jíyàn tó gbádùn tán jẹ́ mùsùlùmí ọkùnrin wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí tí bàbá yẹn ti lóun yọ̀ǹda títí islam fẹ́ ó ti pé lẹ́yìn tó kí wọ́n jọ àgírí àsìkò owó ló mú owó orí wá ní ìtàmù sí márùn ṣùgbọ́n mo mọ́ lọlé wọn wọ́n ti mọ̀ mí ń bẹ̀ àkòsí tó ní ẹnu islam wọ́n ti mọ̀ mí ń lé wọn ẹ̀ẹ́ so torí àwọn òbí mi náà wọn nìkan ṣe òbí mi yóò sọ fọmọ rẹ̀ wípé ah àtijọ́ àti ẹ̀wọ́ ní boyfriend ni ah orí bú nìyẹn kóbi máa sọ fún ọmọ rẹ̀ bóò ní boyfriend ọmọ ẹ̀ tó mọ̀ kó tó lọ́kọ nìyí àtìnú ẹwọ́ ọkọ fún àbí kí òun múyàn tí ó fẹ́ wá so ẹṣe tó yẹ kẹ́ ṣe kó kúrò ń bẹ̀ ṣùgbọ́n lónìí ọmọ ogbéyàn kan wálé ọjáde nílé fún ọmọ méjèèjì ní òfò méjì lẹ́sùn yàrá wọ́n ṣe rọ́dẹ̀rọ̀dẹ̀ pẹ̀lú ara wọn ilé ìwà tí ó dáa ni ó tako ẹ̀sìn Islam kódà ó tako ìjẹ́ yóò bá ti àfi òbí tó bá ti yàyàkúyà bóyá ọ̀nà tó nǹkan fi bímọ nírú ọ̀nà bẹ́ẹ̀ ó ní á fi àyè gbàrú nǹkan bẹ́ẹ̀ sọ ọmọ tó tó lọ́kọ tó wù láti lọ́kọ ẹ jẹ́ káàrùn lọ́wọ́ láti lọ́kọ ìdẹ́kùnmọ̀ ṣe zìnà ọmọ tó náà rí kó ń fẹ́ fẹ́yàwó kó lọ straight lónìí dúdú ẹ wálé ọ̀túnlá pupa jọ mẹ́rin kúkúrú jọ márùn-ún gíga ó kàn bẹ́lẹ̀ yìí ń bá ogun ẹ̀ṣẹ̀ ránù èyàn lẹ́tọ́ àti wà ní òun nìkan pẹ̀lú obìnrin kankan àdúgbò ṣe pẹ́ni tí wọ́n ti yọ̀ǹda fún yẹn gẹ́gẹ́ bí ìyàwó àti tí ó bá tún jẹ́ àwọn tá a sọ pé yìí ò lè fẹ́ láéláé bí ìyá yẹn àbúrò yẹn kankan ṣe pé bàbá ló pa yín pọ̀ àti ìyá àbí ìyá nìkan ló pa yín pọ̀ àyíwàbá nìkan ló pa yín pọ̀ àwọn tẹ́lẹ̀ wà lẹ́yìn nìkan nù ṣùgbọ́n obìnrin kan schoolmate mi ni classmate mi ni coursemate mi ni childhood friend mi ni àwájọ wà papọ̀ nínú yàrá kan náà eléyìí aburú ni àbájọ ń gbéra wa mọ́tò káàkiri eléyìí aburú ni mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sírú àwọn nǹkan báyìí báwa fẹ́ lọ́kọ palọ́kọ báwa fẹ́ yàwó káfẹ́yàwó ṣèpèjẹ bí ó ṣe jẹ́ so irú èèyàn bẹ́ẹ̀ kó lọ ṣe the right thing tó yẹ kó ṣe ọ̀rọ̀ pé wọ́n ti mọ̀ mí wọn kò ń ṣe Islam nìyẹn. عشق عشان هيك والله أعلم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك